lẹ́nìí lánàá pẹ̀lú agbára ọlọ́run ọba àríkíọ́lá àríbi súrọ́tù Ali Imran àríbádé orígun kan lánàá adáwọ̀ pẹ́ fún ọlọ́run ọba náà ọba tó ní kí àrísúra náà bá dé orígun kan àwa ní pẹ̀lú ìbámu sí bí àwọn àfáà àwọn àfáà onímọ̀ tẹ̀síìr bí wọ́n ti ṣe ìtọ́ka sí níwọ̀nba wípé ní súrà yìí apájùlọ àwọn àyà tí a kà ní àwọn ọwọ́ kángun rẹ̀ àwọn àǹfààní tó pọ̀ náà ló sòdò sínú ẹ̀ wọ́n á tọ́ka síbi kókó mẹ́rin tí wọ́n jẹ́ ìrántí fún wa nípa súrátù Ali Imran eléyìí tá a kà sẹ́yìn alákọ̀ọ́kọ́ ni wọ́n fẹ́ ká mọ̀ yìí pé al-adha alladhi yanalu al-mu'minu fi sabilillah wọ́n mẹ́nu bá àwọn ìnira eléyìí táwọn mùmìnì tí wọ́n fara kín tó kàn wọ́n lójú ọ̀nà tọ́lọ́run dípò pé ìnira yẹn pọ̀ títí tọ́lọ́run fi ṣèyọ̀ǹda fún wọn fàyàtọ́rù ìlàlẹ̀ ìjìrà tọ́padà líìdì sí pé kán fi ìlú mọ́kàlẹ̀ káwọn lọ sí ìlú Mẹ̀dínà ẹ̀rí kán gbogbo tí wọ́n nílẹ̀ dúkìá wọn kán fi lẹ̀ káwọn lọ sí ìlú Mẹ̀dínà ẹ̀rí nínú àwọn tó ṣẹlẹ̀ sí àwọn mùmìnì kan tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n sì bára dà á òun lélẹ́yìí. bákan náà al-khuruju fi jihad kẹjáde láti lọ jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá agbágbọ́ yẹrẹ nínú súra yìí mo ti tẹnumọ́ ọ̀rọ̀ ogun lọ́pọ̀lọpọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ bá wà lè fara dàrún náà mẹ́ni áádọ́mì àsìbáàbì tẹ̀kẹ̀fìrì dùnà ó jẹ́ inú èyí tí fi ń tóbi jù nínú tí ma ọlọ́wọ́ bá lè kí ọlá fi máa pa tí wọ́n fi àyẹ̀fẹ́ ní dànù òun náà ní kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá. wàmùdọ̀ àìfàtọ̀ òjò ìsì máa jẹ́ kéèyàn ní àdìpẹ̀lẹ́ ẹ̀san níwájú ọlọ́wọ́ bá aláàánú tí ma jẹ́ kí ẹ ṣe kíni kí ẹ ní àdìpọ̀ ilé ẹ̀sán níwájú ọlọ́run ọba Allah. bákan náà nínú kókó tí a kà nínú súrà yìí sẹ́yìn wọ́n jẹ́ ká mọ̀ yìí pé lẹ́yìnsátìlẹ̀ ìbùrọ̀tù bímọ yùnà àmì bí ìlẹ̀kẹ́ fi dúnìyà wọ́n fẹ́ jẹ́ ká yìí pé kò ní ìtumọ̀ kankan o àwọn gẹ̀fẹ̀rí lè máa gbádùn láyé ká máa pé àwọn gẹ̀fẹ̀rí ń gbádùn láyé gbogbo tí wọ́n fẹ́ lọ́wọ́ wọn ń tẹ̀ gbogbo tí wọ́n fẹ́ lò ni wọ́n ń lò gbogbo tí wọ́n fẹ́ jẹ ni wọ́n ń jẹ gbogbo tí wọ́n bùkátà sí ni wọ́n ń rí láyé wọ́n fẹ́ jẹ́ káwọn pé eléyìí ò ní ìtumọ̀ kankan o mínàlì máàlì nínú owó tí wọ́n ń rí bùkátà sí wọ́n rí náà wàlìmọ́tà àwọn nǹkan ìgbádùn ayé ọwọ́ wọn ń tẹ gbogbo ẹ̀ wá ẹ̀nì àgbọ̀mà kọ́dà kí nǹkan náà tóbi kọ́ ẹ̀ pé àwọn nǹkan náà pọ̀ sọ́dọ̀ wọn kò tuma o kí ni ìjọ nítumọ̀ wọn ni lánàá dùn níyà záàyìlá torí ayé ti ń bẹ lọ́wọ́ wọn táwọn afẹ́ mọ rẹ̀ yẹn táwọn jọ wá lójú yẹn lọ ayé wọn kò wọn jọ kan yóò tún bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ̀rí làwọn kan máa fi kẹ́lí láàyè láàyè kan yẹn. wọn ní láìla ìlàlá kò sírù ẹ olúwa láìla ìlàlá kò sírù ẹ olúwa wọn ní ànájẹ́ tẹnìkan oníjẹ́ tẹnìkan ọ̀la jẹ́tẹ̀lù mìíràn láìla ìlàlá kò sírù ẹ olúwa ọmọdé wa kàn wẹ̀ oníjẹ́ tẹnìkan ànájẹ́ tẹnìkan. ọ̀la ọ̀jẹ̀ lù míràn làyìlá ìlà ńlá kò sí ẹ olúwa ọlọ́run yóò nípò ọlọ́run ẹ sírú ẹ̀ ṣùgbọ́n àná àwọn kan ní ń lò bọ̀ ọkàn wọn náà léni àwọn kan ló lò lánàá tí wọ́n fi àwọn tó ti ń lé wọn náà pé wọn àwọn tó lọ̀la àwọn náà ti ń lé wọn àbí báwa náà ṣe kéré mọ̀ yìí abá nígbà tí five oh four salute nígbà tó fi ń lògbà ẹ̀rí nígbà tó fi ń ṣe kíni tó fi ń lògbà tí wọ́n kí kẹ̀ tí wọ́n máa dún sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ tí wọ́n máa sẹ́mi lẹ́nu òun ló ní kó lọ kó darí èkó nísìnyí kátó pé kánú yá kó tún gbọ́nà mọ́tò five oh four lónìí ó lè sáàbù dáadáa ẹ̀rí five oh five náà tún dé four oh four ní kọ́ ń lò bọ̀ tẹ́lẹ̀ kó tó kan five oh four four oh four olójú ọ̀pọ̀lọ́ ẹ̀rí ló wọ́n rànjú kan kàn báyìí náà làwọn náà làwọn sì fi ń jayé lásìkò gbà náà nígbà tí ẹ̀yà five oh four ṣe kí ni five oh four lé e five five náà tún lé e lé four five náà tún dé j five náà tún dé gbogbo ẹ̀ náà lóríṣiríṣi àwọn dàbáyìí kẹ́nìkan sọ pé òun fẹ́ ṣe fàájì níbi kó tún wá lè wá bible for tuntun kó tún gbé jáde ah ah old cargo wo dà wáyé gbẹkẹrẹ àgbà kó gbé old cargo kó lójú ọ̀nà lánàá òun sì lọkọ̀ òun ní kẹ́nẹ̀ òun lọkọ̀ lánàá àbí kò jẹ́ ọkọ̀ mọ́lẹ́ o kò jọ́kọ̀ jọjú mọ́lẹ́ nígbà tó dá pàṣípò kan àwọn mercedes benz ẹ̀rí mercedes three hundred. two thirty ya two hundred one ninety ìyẹn náà tó pè ní atúpè wọn náà ní kíníkà ẹ̀ẹ́ eh, fíbùt wọ́n pè ká ní fíbùt abẹ́rẹ́gà gbogbo àwọn eléyìí kéèyàn gbé wọn náà bọ́ta kókó wọn fẹ́ jayé lọ. máìlì two thirty owó ẹbí ti fàájì lọ ọmọ wòlé pé ah, ah àbáyọ̀dá gbé old cargo ẹgbẹ́ kó lójú ọ̀nà níbi tí àwọn mẹ́sìsì tó ń na mẹ́sìsì pàtó wà lẹ́nu yìí níta fi ń sọ fúnra wa nìyẹn yóò ti kú ọ̀nbẹ́ nìyẹn ìwọ́tọ́ ayé pé mẹ́sìsì two thirty náà lọ́fẹ́ rà tó fi lọ jalè mẹ́sìsì thirty tó jalè torí ẹ̀kọ́ bá gbà mú mọ́ tọ́kárí bẹ́ẹ̀ sì ni olè tó já ti wà ńlẹ̀ ẹ̀rì bàbá mi kí ni màdọ́dàrò wálé. أيام وذنبها آكل فجاء رسول الله والقلب كافل تتداول الأيام وذنب آكل وجاء رسول الله والقلب كافل tẹ́bí torí mẹ́sìsì máa wá kẹ́ni 230 náà lọ bẹ́ẹ̀ lò lóbi lọ yíwèé lọ́bi lọ jálè lóbi lọ gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ lọ sọ́ọ̀dì tiẹ̀ nígbà náà o tún wá lo mẹ́sìsì yẹn tó gbé bọ́tà ń sèkọ́ ọmọ afọ fẹ́ jayé lọ ó rí i pé kọ̀ bá gbà mọ́ àbí five oh five six oh one wagon òun lọ fẹ́ ló ń gbà náà tọ́jọ́ lójú pé bọ́tà nìsí ó rí i pé kọ̀ bá gbà mọ́ tó tún wá bá gbà mọ́ yẹn ẹsẹ̀ tó ọsẹ̀ tó fi jalè yẹn ha ha sílùn ó ti di tiẹ̀ o ó ti wà lọ́rùn ẹ o tó jẹ́ ìyá o wọ́n ti kọ́ ọ́lẹ̀ o wọ́n ti kọ́ ọ́lẹ̀ o ànábì sì wá kìlọ̀ fún wa ṣùgbọ́n gbà tá ànábì wá kìlọ̀ fún wa tá ànábì ń ṣe wá ṣe ilé ọkọ̀ àwọn èèyàn fọ́nú fọ́ra ńgbà náà bẹ́ẹ̀ bá ń ṣe wá àti fún rẹ́ni bẹ́ẹ̀ ń gbà náà yọ̀mọ̀ sọ fún yín pé ẹ̀ṣẹ̀ ìjà àwọn òsì jájá kújà ń ti wa àdúgbò lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run jájá kànga àwọn èèyàn kan já gbígbá àfàmì ni wọ́n wọ́n já wáyé wọn já sínú kànga ni olóòótọ́ yọ wọ́n tì ẹ̀rí ìyọgbá òsì kẹ́ni ìyọgbá òrí wọn yọ òsì lérí wọn yọ torí pé inú náà wọ́n já sí inú náà wọ́n já sí torí ìdí eléyìí kíkẹ́bẹ̀ ọmọ ẹ̀ ló nǹkan gbádùn kan ká má jọjọ wá lójú o wọ́n ní àdúnìyá síjìnù wọn dá síjìnù lè mú omi wàjánà tó lè káfíìn àrùjánà tiẹ̀ nílò láyé yẹn àlìjẹ́nà tiẹ̀ nílò láyé yẹn mùsùlùmí ìbànújẹ́ nígbà tó náà wọ́n bá ní kọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ àwọn orí kan láyé sẹ́sìn láti bọ́ ọmọ lọ́wọ́ ètò ẹ̀kọ́ ọmọ banújẹ́ ni wípé ìrẹ́ ọlọ́run bó ni ẹ̀rọ ẹ̀sìn mi lágbà mo ti jí látàárọ̀ ṣé ń tọ́ yẹ kí n ṣe mo ṣe é ṣé mo kí àṣùbà ní mọ́sálásí láàárọ̀ yìí ẹni tí ò kí kí ni òjò kí síbi inú fẹ́ dọ̀ náà ni àbọ̀nbẹ́mi tó ń sùn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí zuri náà tó dé báyìí só ti bọ́ só ti kí àbọ̀wá bí ló ti ṣèbájì lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí gèfèrí agbo ìdára tó wù kán lè máa rí láyé kò yẹ kó nítumọ̀ lójú wa torí yìí ò nítumọ̀ kankan bí kò jẹ́ sí wípé ká lọ mọ̀ yìí pé bí tí wù dára náà kó pọ̀ tó. kò jámọ́ nǹkan kan lọ́dọ̀ lọ́wọ́ torí pé òun tí ó tán ni ní sì ti ń tán lọ pẹ̀lú. wà ìnà àlìbùrọ̀ta ṣùgbọ́n ìtọ́ ẹ ká kíyèsí káwòye sí bí akíkọ̀tì masiri ìbò ní pàápàá àtibọ̀tán rẹ̀ èyí tó ẹ kọ́kàn wá nìyẹn bó la àtibọ̀tán rẹ̀ bó lọ ń lọ bó lọ darí sí ẹ̀rí pa kàánú àwọn sórí àtàkà abẹ́ẹ̀kọ́ ni kọ́lọ́ ọba àdékọ́lá ní kíni. ọlọ́run bá àdìkọ́ lájà mọ̀ yìí pé àwọn tó soríire àwọn tí dùnú jẹ́ tiwọn àwọn náà lẹ́nu tó ṣe wípé ọlọ́run bá àdìkọ́ láti wọ́n wọ àlìjẹ́nnà ọ̀sán bíi àyà ń pè fàmọ́ ń zù sí àánì náà. ọlọ́ni ẹni tóun ọlọ́run bá àdìkọ́ lá tóun bá lè ta ní kété kúrò níbi ìyá náà tọ́nà òun òjé kọ́rọ̀ rẹ̀ ọjà sí náà tóun wá ní kọ́rọ̀ rẹ̀ ọjà sálì jánà irú ẹni bẹ́ẹ̀ lọ́lá irú ẹni bẹ́ẹ̀ ló jèrè. ká lọ mọ̀ yín pé ayé tarí yẹn kò mọ̀ jẹ́ nǹkan kan. ìgbádùn sànjẹ́ lásán ni. èyí tẹ́yìn rí lára rẹ̀ yẹn ìgbádùn tẹ̀jẹ̀ lásán ni nínú àwọn kata kàánú sóra yẹn lẹ́yìn nìyẹn. bákan náà jẹ́ káwọn ẹ̀kọ́ mi ní àlèlè kìtáàbì máa yẹ ṣàdúnà bẹ̀rẹ̀ hàp alẹ́dẹ̀ ìdí wọn náà gbogbo wọn náà ya kọlọ̀rọ̀ sí yẹn yàn. àwọn kan bẹ tó yẹ pé a tún sẹ́yìn mùsùlùmí náà fún ara ara wọn wọn nígbàgbọ́ sí wọ́n sì tún nígbàgbọ́ sí nǹkan tí ń bẹ láàrin ara tiwọn náà tẹ́kọ̀ọ́ náà bá rí kọ́lá sọ̀kà rẹ̀ sí àlùkòrán láti wá pè tí ń bẹ lọ́wọ́ wọn gangan ní kíni o láti wá pè lódodo gbogbo irú nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá rí kọ́lá sàlàyé fún wa nínú súrà ilé ìtì àtìkà sẹ́yìn wọn ni báwo láàyè láwọn ajírò ń mọ̀rọ̀tẹ́yìn àwọn yóò lẹ́sàn méjì torí pé inú ìwé wọn wọn ní gbàgbọ́ sí wọn tún wá dé gbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam àtàlùkùrán anabi wọn ni kíni wọn ní ẹ̀sàn méjì bákan náà ní àkótán àyà yìí wá sídi kálọ̀ ní sùúrù asọ́bùrù alàlá kásẹ̀ sùúrù lórí òdodo wàmùgáyà làbátẹ̀lẹ̀mọ̀kẹ́sìrì ká sì borí àwọn òpùrọ́ àwọn tí wọ́n pè ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ ká borí wọn lórí eléyìí bákan náà wàlí jihad fi sabilillah ká sì jihad fi ọ̀nà tọ́lọ́wọ́n ọba wọ́n fi ṣe ká mọ̀ pé òun gan ni sabilu al-falah fil akhirah òun ni màá jẹ́ yóò jèrè sì máa fi là níjọ́ gbé dàrí kìyàmà tó bá wá rí ẹ̀ súrà tá ẹ̀sẹ̀ fẹ́ wọnú ẹ̀ súrà kẹni súrà yìí ó nínú al-Qur'an súrà kẹni pé mo pè é wàláyì súra kan ni ẹni mo tún ti wàláyì kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ọjọ́ kan nínú àwọn súra tó kó àwọn ìdájọ́ tó pọ̀ tó kò sínú kódà a ní lọ púpọ̀ ń bẹ́ẹ̀ lóye kákan ara mú èyí tó mọ níwọ̀n nínú àwọn tí wọ́n ti sọ́mùrì yẹn torí pé tá a bá ní kákọ́ máa ṣàlàyé ìtì mẹ́nu súra yìí tàbí mẹ́nu súra yìí kọjá pé àkànṣàlàyé ti mẹ́nu ẹ̀ ká má ti kà súra. tí lọ́mọdọ́ ní ìparí àlè sọ tí zúra yìí kó sínú nìkan tán torí ìdílé náà á ní ká tó máa mú lọ́kọ̀ọ̀kan gbọ́ ipá kúkú máa kà náà tẹ́lẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan á kà rárá mú níwọ̀n bá ní a lọ wo yìí á rí i pé yìí jẹ́ kan náà àwọn sọ ní àwọn nínú àmì tá a máa fi dá sọ ní màdínà mà. gbogbo ẹ̀ lọ́bẹ̀ pín sínú súrà yìí nínú àmì tá a máa fi dá súrà tó sọ ní Madina mà òun náà ní kẹ́ni àárín líìnà lè uslub kí mo pè líìnà lè uslub òun ni ká gbé ọ̀rọ̀ kalẹ̀ tọ̀rọ̀ yẹn ò sì ní lé gbangba abáka kò ní lé ẹ máa rí i pé ọ̀nà tọ́nà ọba àlegbọ́lá ti ń gbà sọ̀rọ̀ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tó lẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò lé lẹ́ ẹ̀ bá ń gbọ́ tẹ́ wọn wò pé ah, àwọn òní wọn bá wí torí pé àwọn táwọn bá wí náà ọkàn tiwọn náà ò lé wọn rẹ́dí àti gbódodo ẹni bá sì rẹ́dí àti gbódodo ọ̀rọ̀ tẹ́ máa bá sọ náà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà tẹ́ kan sàlàyé tí ò yé e fún òun lẹ́mọ̀ sí ṣùgbọ́n ní kíńtà kò yín ẹ̀yin náà máa mú ẹ̀rí wá láti lè bẹ́ẹ̀ fìdí ọ̀rọ̀ yín múlẹ̀ wípé eléyìí tẹ̀ bá gbé àwọn ẹ̀rí gbàǹgbàǹgbà wá eléyìí ọ̀mà nìkan sì kọ̀mọ́ nífẹ̀ẹ́ tẹ́tí tẹ̀ ń sọ èyí ò ti màkíyà ṣùgbọ́n súra màdàníyà kò máa wọn ọ̀rọ̀ gbàǹgbàǹgbà kankan wá láti mọ́rọ̀ tó lẹ̀ wá àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ náà rẹ́dí àti gbọ́tẹ́lẹ̀. bákan náà súra yìí ó sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó pọ̀ ó pa àwọn onínàánà ìdájọ́ tó pọ̀ síná olúborí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn ìdájọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn lórí lọ́kọ-láya súrà ìkó sínú ọbẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ ìyẹn ló bàa lórí jẹ́ sí wípé àwọn àbá onítẹ̀síìr nígbà tí wọ́n táwọn abẹ́rẹ́ sọ́mùrì rẹ̀ níwọ̀n bá ní sókí wọ́n rí yìí mọ̀kọ́ sídùú gangan òun náà ni ìsìlámì báwo la ti to ètò àwùjọ ẹ̀rí. wọ́n ní ká mọ̀ báyẹn níta lè kó gbogbo yìí níta kó sínú níta lè fi kó nálẹ̀ kan náà nìyẹn ká sọ wípé tanzimul mujtama'i al-muslim aw tanzimul mujtama'i al-islami òun náà ní báwo la ṣe fẹ́ gbé ètò kalẹ̀ láwùjọ islam mẹ́ńdáàkìlì yìí ní ìtí ọmọ jẹ́ ètò. láàrin ara wa nínú ìsìláàmù náà isil ukuk al iya níbi tẹ́ pé súra yìí fẹ́ nípa àwọn tá a bẹ̀ sí iya àwọn ẹ̀tọ́ tó kálukú wa tá a nígbà láàrin ara wa láwùjọ tá a jọ wà síra súra yóò ọkọ gbà sọ fún wa kíyàwó náà gbà ọkọ nípa àwọn tó jẹ máa ètò owó súrà yóò máa sọ fún wa nínú ẹ̀. bákan náà súrà yìí izalatun lirawaz aljahiliya gbogbo àwọn ìwà asìlìjàìlì eléyìí tó yẹ káwọn kan tó jẹ ká fèèlì gbogbo ẹ̀ ní súrà yóò tún máa sọ fún ayọ́mọ̀ ara wa létí nínú àwọn kan táwọn èèyàn ń ṣe ní asìlìjàìlì eléyìí táwọn ẹlẹ́bọ ń ṣe ní yóò máa sọ fún wa tẹ̀rẹ̀kìzì àlá òkú kò ní sá wàdùn àfà ṣùgbọ́n súrà yìí ó dúró ṣinṣin púpọ̀ ọtẹ pamá nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀tọ́ obìnrin àti àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ báwo ni wọ́n ti fẹ́ rẹ̀ tọ̀ wọn gbà ilé náà ló bí ètò nípa bá a ṣe pínpín ilé tá a máa sọ̀rọ̀ nípa nígbà táwa débi àyà àwọn àyà tó pínpín lẹ́yìn tó ti jẹ́ sí pé nípa abala tó fún pínpín àwọn kan wọ́n fẹ́ lo eléyìí gẹ́gẹ́ bí opportunity nígbà tó ṣe pé ọlọ́wọ́n bá àlejò ọlá ó ní lè dákàlẹ̀ bí tòlá ṣe lè òǹtàyà yìí àwọn aláìní kan ṣe àwọn tó ṣe pé ọ̀tá ìsìláàmù ni wọ́n wọ́n ti kórìíra ẹ̀yin obìnrin wọ́n fẹ́ fi ìyàtọ̀ dá wọ́n fẹ́ fi jẹ́ ẹ̀yin obìnrin ṣùgbọ́n ẹ̀rí pọ́tà ẹ̀sìn rèé gẹ́gẹ́ bí ńgbà yẹn pé èṣù ni wọ́n máa ń lò èṣù ní nínú àwọn methodology tiẹ̀ tó máa fi ń òun náà ni tàṣínú lẹ́kọ̀ọ́bì kí mo pè é tàṣínú lẹ́kọ̀ọ́bì etí ò dáa yóò sì yíjú ẹ̀ padà wọ́pẹ́ àà ibi tó wá tó wá burú bíi eléyìí sásẹ́wó náà lè wá tọ́jú bàbá rẹ̀ ẹ má pè lásẹ́wó máa olóṣó èyí ọ̀rọ̀ àpè sókè fẹ́ olóṣó ààrẹ ga àkẹ́ wọ́n ti di polóṣó náà ti fẹ́ ya ẹ̀yẹ́ hook up hook up kí ló dé iṣẹ́ iṣẹ́ àìṣẹ́ àìṣẹ́ àwọn gbajúmọ̀ ni là ń fẹ́ òlẹ́ ṣe iṣẹ́ ọkọ̀ à abẹ́rẹ́ gbà yóò tó dùn pé lẹ́nu díẹ̀ èṣù ni yóò rí bẹ́ẹ̀ ẹ̀rí fọwọ́ nẹ̀ wọ́n ní yahoo wọ́n rí pé yahoo náà wọ́n ní yahoo yahoo yahoo yahoo kìíní yahoo plus wọ́n dàgbà tó fún olókọ̀ mìíràn ní kìíní kan plus lásán ní tó ń jẹ́ nìsín abẹ́rẹ́ gbà èṣù ní bọ́kọ́ làwọn yẹn ṣeré èṣù ní àwọn bọ́kọ́ làwọn yẹn ṣeré báwọn kẹ́kẹ́ má fi lè ga tó burú yóò sì pè láwọn kọ̀ọ̀kan fi yín tẹ́ẹ̀fì ní kàkún abẹ́rẹ́ nìkan torí di eléyìí taba ni tẹkibi ol awo tẹsiyinu le kọbi yabẹ kọ aláwọ kọ nìyẹn bákan náà ó tún ní ọ̀nà àgbàkejì náà ìyẹn ni tẹkibi ol hasan ẹ̀rí tẹkibi umada tẹkibi ol hasan ntọ́ da yóò sì sọ di ní tí yóò dá fún yín nǹkan tó dáa ni o yóò sì sọ di ní tí yóò dá fún yín nísìnyí ẹ̀yin náà wo kóbìnrin ọ márì kó wà nílé abẹ́ ọkọ kọkọ kọkọ ẹ pé ọkọ ni ó ń pa á láṣẹ èso sì máa sọ fún un pé ṣe lè jẹ́ pọ́kàn yóò máa pa ọ́ láṣẹ jẹjá kó jáde jáde kó náà dáadáa nígbà kó fírì fúnra rẹ èso náà sọ fún bẹ́ẹ̀ èló ni tọ́wọ́n fún ọ lówó oúnjẹ tí wọn kan bá jáde fún rẹ wàá máa rówó ju tó ń fún yẹn lọ abẹ́rẹ́ nìkan èsù ni sọ bẹ́ẹ̀ fún òun náà bá ti lọ pẹ́rẹ́ tó a ti lè gbà mọ̀ràn òun tiẹ̀ náà tanu tiẹ̀ náà bá nu. báyìí ni èsù máa ń ṣiṣẹ́ èsù máa ń ṣe kíni báyìí ni èsù bí ṣe máa ń ṣiṣẹ́ nítọ́ dáa yóò sì sọ di tí ò da ètí yóò sì dáa yóò sọ di tó dáa fún yín. ẹ wà àpèjúwe eléyìí. ẹ wá àsìkò kan sẹ́yìn kódà tá à ń sọ ló ti pè àwa náà ti gbẹ́ kódà gbàtà ìgàn tá a ṣe dánú gbà sí wọn ní ìwú wá ní gbogbo orú gbàtà ìwú akó há ní bí ewúrẹ́ báyìí àyè ṣe ẹ yìí àṣọ yìí sẹ́yìn pé kan bẹ ní tí wọ́n fi hàn wé wọ́n á fi ọmọ fi ọ wé ewúrẹ́ kójú ọba àlè máa ti wọ́n náà kó a ah olùgbà yìí tọ́nà wọn abẹ́ bí kò bó àbíkọ lọ pa ojú ọmọ wa ti wọ̀ náà ṣùgbọ́n gbà táwọn èèyàn ṣe kéne o nígbà tẹ́sù bẹ̀rẹ̀ tiẹ̀ káì ẹ̀wé sùn ṣègbédé nígbà tó sùn gbé ọ̀rọ̀rùn gbàdé tiẹ̀ kí á là ń ṣe kéne kí á là ń yàn bẹ́ẹ̀ mọ́ kódà wọ́n tún fi owó tó ní ṣe kéne o kò tún ní tìmẹ̀ kò ní sẹ́ni tì gbogbo àwọn akpọ́jì gẹ̀gàn síbẹ̀ àwọn akíní o àwọn ọmọ gẹ́ẹ̀sì kó tún wọ́n tún kó jẹ pẹ̀lú wọ́n tún kíní o wọ́n tún kó jẹ ìṣèṣù nìyẹn. náà lórí eléyìí gbèsù ti ṣe nìyẹn o a rí wípé nígbà tó yá ó di wípé ó ní káwọn èèyàn máa dárun gbọ̀n sí bó ṣe pariwo bó ṣe ti pariwo ẹ̀ báyìí kí làwọn yẹn ṣe àwọn èèyàn gbà á. èsù tún ṣe kan nínú ìtẹ́sù tún ṣe nínú ìtẹ́sù tún ṣe òun náà lọ ọ̀rọ̀ ṣòkòtò láwọn àsìkò kan sẹ́yìn bọ́bá wọ ṣòkòtò tó lọ́ọ̀bẹ kọ́kọ́ já kókósẹ̀ àbójúgun ìwọ oníṣòkòtò tọwọ́ bí àgbàtàbúrò rẹ̀ bọ́ ṣòkòtò báyìí ni ìwà ni tó pé ẹ̀dùn lọ́wọ́ àwọn bọ́ọ̀sì sínsìn àwọn bọ́ọ̀sì ọ̀nà ṣòkòtò lílẹ̀ wọn àwọn yẹn ṣẹ́gẹ́ ni o àwọn yẹn sì ń gbà lọ́wọ́ nígbà tó di pé èṣù ló pépè léwu àwọn yẹn tẹ̀lé ewú orí ewú orí èyí á máa pàtàkì ẹ̀ wípé ní ẹni tọ́lọ̀ ọba àlejò ọlábá fún léwú orí kámà yìí pé kíni o kámà yìí pé ara àdẹ̀rà ọlọ́run ọba ni tọ́yẹ̀ pọ́lọ́ ọba àlejò ọlá ẹni tọ́lọ̀ ọba ni kó dàgbà débi kó fi léwú lórí á rí ara àdẹ̀rà ọlọ́run ara nu ọlọ́run ni ṣùgbọ́n ká nígbà náà àwọn èèyàn fẹ́ máa dá yẹ ẹni wá léwu lórí ọlọ́mọ àbọ̀dé ìjàmbá kan alájà wa àrùkí làwọn ń pè àbá náà ọ̀rọ̀ tí mo ra ń sọ yìí àbá náà ti jáde láyé nìkan lọ́nkọ́ bá àbọ̀dé jọ gba àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ etí kò sí tí àbá yìí bá lọ tẹ́ bá lọ wẹ̀ nẹ́ẹ̀sì lẹ́yìn ìgbà tí àbá yìí bá wẹ̀ nílé wẹ̀ nípa àwọn iléèwé dáńsọ yìí gbà náà iléèwé agboolé iléèwé agboolé ẹ níbi sánmà lókè lóòótọ́ o àmọ́ bí iléèwé agboolé náà ni ìgbìmọ̀ náà gbogbo àwọn yóò ti wá wẹ̀ látọ̀nà tó gbìn ẹ̀tọ́ bẹ́ẹ̀ wẹ̀ láti láfẹ́ láfẹ́jú ẹ̀ nísìnyí Allahu Akbar adúgbò lọ́dọ̀ ọlọ́run nǹkan ti yàtọ̀ ẹlòmíì ni wọ́n gbé omi bọ̀ wá láti irú ilé àwọn sáwọn nìyẹn ilé àwọn ilé àwọn yàrá ti dá wọ́n fẹ́ wá wẹ̀ ní mọ́sálásí ń bì í àfẹ́nìjà ibi tó ti wá wẹ̀ gbàdá nù Allahu Akbar. bàbá ìwà ni tó bá ti wá wẹ̀ tẹ́ wá lọ wẹ̀ lẹ́yìn wọn gbà náà dábàá tá à ń sọ yìí nínú kọ́ bára kó dá ẹ̀ torí pé àwa yẹn tó